oríṣiríṣi àdúrà ni àwọn èèyàn pàápàá àwọn olólùfẹ́ orin fújì àti àwọn olólùfẹ́ olùdásílẹ̀ orin fújì olóògbé síkúrọ̀rù àyìndé barista àgbàjẹlọ́lá iná máa ń ṣe fún gbajúmọ̀ olórin fújì àsìkò yìí ni alhaji sulaiman adékúnlé ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí màláìkà màdúbà tàbí ìmẹ̀kọ́ alhaji pẹ̀lú bí ọkùnrin náà bó ṣe ṣe bẹbẹ o tó jẹ́ pé ó lọ tún ilé barista tó wà lágbègbè sọlọ ní ìpínlẹ̀ èkó èyí tí wọ́n ń pè ní fuji chamber tó lọ tún ilé náà ṣe tó na owó lé lórí láti jẹ́ kí ilé náà rẹwà tó tún kùn ẹ̀rọ àti pé láti ọdún 2010 ni barista ti kú tó sì jẹ́ wípé láti ìgbà náà olójú olórin fuji tó ń ṣàbẹ̀wò sí ilé ẹ̀ èèyàn fuji chamber ṣe àwọn yorùbá kú ti pòwe wọ́n ní bọ́lọ́dẹ òkú ojúde ẹ̀ kì í wo koríko látìgbà tí Barrister ti kú ní ilé ẹ̀ kò ti kún bí ìgbà tó ń wà láyé mọ́ tó jẹ́ pé àwọn olórin fújì tọ́pọ̀ èèyàn rò pé wọ́n á sì máa ṣàbẹ̀wò síbẹ̀ ọ̀pọ̀ wọn ló kọ̀yìn síbẹ̀ tí wọn kò ṣàtìlẹ́yìn ọ̀ tí wọn kò ṣàbẹ̀wò ṣùgbọ́n nínú ọ̀sẹ̀ tá a wà yìí èdè màláìkà máa jọ ọ̀pọ̀ èèyàn lójú nígbà tó gba tó ná òbítíbitì owó sí ilé Barrister láti jẹ́ kó rojú ní gbèsè kí ilé ọ̀hún kó má dàbí pé ńgbà tí ẹni tó ní ní òsì láyé mọ́ ó ti dìdàkudà níṣe ni màláìkà ń ló gbé owó sílẹ̀ láti tún ẹ nílé ọkàn kó lè rẹwà sí i èyí nìkan kọ́ o tẹlifíṣàn yorùbá tó tó gbọ́ pé gbogbo àwọn kùdìẹ̀kudiẹ àti àwọn àdínkù tó wà ní ilé náà ẹni màláìka béèrè tó sì pàṣẹ tó gbé owó sílẹ̀ pé kí wọ́n lọ tún ṣe nítorí pé iṣẹ́ fújì táwọn ń jẹ lénìí yìí barista ni ọlọ́run lò láti jẹ́ kí àwọn máa rí oúnjẹ jẹ nítorí pé bí ò sí barista bí ò sí fújì ó ṣeé ṣe kó jẹ́ pé kóun má dolókìkí lásìkò yìí kóun wà nídìí iṣẹ́ míì òun sì gbọ́dọ̀ mórí àwọn gbọ́dọ̀ ṣojú àwọn gbọ́dọ̀ sẹ́yìn o látìgbà tí tí màláìka ṣe yìí tó ti lu síta làwọn èèyàn máa ti ń ṣàdúrà fún un wọ́n ní ìgbésẹ̀ ńlá ìgbésẹ̀ gidi ìgbésẹ̀ wúlò ni màláìka gbé o wọ́n ní òun náà yóò dàgbà yóò jèrè nídìí iṣẹ́ orin tó ń kọ o bẹ́ẹ̀ ni wọ́n ń gba gbogbo àwọn gbajúmọ̀ òṣèré fújì olórin fújì yòókù ní ìmọ̀ràn pé káwọn àwòkọ́ṣe tí màláìka ṣe yìí o káwọn náà ká sì ṣe nǹkan tó jọjú fún ní ìrántí olóògbé Síkírù Àyìndé Barrister àwọn ẹbí ẹ̀ àtàwọn àgbà olórin fújì míì.